iná o ọ̀ràrà ara ń ta iná o ọ̀ràrà ara ń ta iná pupa abẹ́lẹ́ jẹ́ ara ń ta òjò dúdú bọ̀lọ̀ jọ ara ń ta kàkà kí n fẹ́ náà máa fojú ara ń ta òjò lọ́kọ àgbàdo ara ń ta òjò lọ́kọ àgbàdo ara ń ta. iná o ọ̀ràrà ara ń ta.